to people from your world. fún ọ ní òye kí o lè yé won we are asking that you grant them understanding. ní orúkọ Jésù in the name of Jesus. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ wa. men and women listening to us. a fẹ́ mú ìgbìyànjú wa ìwá sí sí fún ọ ní ìrọ̀lẹ́ yìí. we want to admonish you again. a fẹ́ sọ nípa Solomoni ọba sẹ́. Uh, we want to talk to you about Solomon the king. ní ìwàásù tó kọjá. in the last message. a sọ nípa bí Ọlọ́run ṣe gbé Solomon ga. we talked to you about how God exalted Solomon. a sọ ohun tó mú kí Ọlọ́run gbé Solomon ga. we talked on what Solomon did. pé ó béèrè lọ́wọ́ Ọlọ́run nígbà tó Ọlọ́run ní kí ló fẹ́ kó fún un. that he asked from the Lord. Ọlọ́run sọ pé God asked him. ó ní òun fẹ́ ìmọ̀ àti òye. he asked from the Lord wisdom and understanding. ilé yìí láti lè máa ṣe ìdájọ́ òdodo ni. to be able to give righteous judgment. ó sì Ọlọ́run ọlọ́run sí inú ọlọ́run sì dùn sí nǹkan tó béèrè yìí. and God was happy. ó sọ ọlọ́run sì fún pé òun á fún ní ìmọ̀ àti òye àti ohun tí ò tiẹ̀ tún béèrè pàápàá. God promised him to that he will give him wisdom and understanding as and is, all those he didn't ask for. a sì sọ nípa bí Solomon ti ti bẹ̀rẹ̀ sí ní fi ìmọ̀ àti òye rẹ̀ ṣiṣẹ́. and we talked on how Solomon used the wisdom to give judgment. níbi tó ti ṣe ìdájọ́ òdodo fún àwọn obìnrin aṣíwó méjì kan. where he give where he gave righteous judgment to two women that are harlots. wàá lọ kálẹ̀ ní ọba àwọn ìwà àwọn ọba kìíní orí ìkẹta. you read this one in First Kings chapter three gbogbo orí kẹta yẹn sọ nípa solomoni ọba àti òǹkó tó béèrè ni. the whole of chapter three talked of solomon and what he asked from the lord. ọ̀pọ̀lọpọ̀ tí solomon tún kọ nínú ìwé òwe. what solomon wrote in the book of proverbs. àti nínú ìwé àwọn oníwàásù. and the book of the exercises. àti nínú àwọn orin solomoni. and it's songs of Solomon. gbogbo wọn la fi mọ̀ pé Ọlọ́run bùkún Solomon lóòótọ́. all this made us to know that God bless Solomon indeed. ìbéèrè tiẹ̀ sọ pé àwọn ọba máa ń wá láti gbogbo orípo èríkè gbogbo ayé láti gbàánú láti wá gbọ́ ìmọ̀ Solomon. the bible informed told us that so many kings used to come to ask for Solomon's wisdom. bí ṣe bùkún Solomon pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ tó. to the extent that which God Bless Solomon with wisdom and understanding. wà á ní ìwà àwọn ọba kìíní orí kẹwàá ìwà tó rí níbi tí ayaba Bini Seba tún ti wá láti Ethiopia. You read from First Kings chapter ten how the queen of Sheba came to Solomon. Gbogbo gbọ́ nípa ọgbọ́n àti ìmọ̀ Solomon yìí sẹ́. When she heard of the fame of Solomon. Bíbélì sọ pé kò tún sẹ́ni tó tún ní ọgbọ́n bẹ́ẹ̀ lórí ilẹ̀ ayé nígbà náà àti ní ìsìn pàpà. The Bible recorded that no one had that type of wisdom and understanding. Wọ́n ní oríṣiríṣi ọgbọ́n àti ìmọ̀ rẹ̀ ó máa fi ń kọ orin ó sì máa fi ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. The type of wisdom and understanding he had, she would use it to sing and say things hallelujah praise the lord. gbogbo nǹkan wọ̀nyí àti ọrọ̀ tọ́lọ̀ tún fún ó ní gúrà àti wúrà fàdákà. Uh, all these things plus the riches that God gave unto him. ìbéèrè sọ pé gold and silver. ní ìlú Jerusalem bíi tí Solomon ti jọ ọba yẹn wọ́n lè wọ́n máa ń ṣa wúrà ní ilẹ̀ ilẹ̀ pàápàá. the Bible said that where in Jerusalem where Solomon was king gold was found on the ground. pé wọ́n ń ṣe ní wúrà wà nílẹ̀ẹ́lẹ̀ jàǹtí rẹ̀ tọkàn fi ṣe wà nílẹ̀ẹ́lẹ̀. gold was abundant and they used it to decorate the whole place. ó dàbí òkúta lásán ni. it was like stones on the ground. wọ́n ní fàdákà papọ̀ àwọn òyìn ọ̀nà nìyẹn rárá. silver too was there in abundance. wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ kà yín sí. it was there in abundance. tó pé wọn àwọn èèyàn wọn góòlù ti pọ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́. because they had abundance of gold. ọlọ́run kò kún solomoni. God blessed Solomon abundantly. solomoni wá ó wá tún kọ́ ilé ńlá kan fún ọlọ́run. and Solomon built a temple unto the Lord. gbogbo wọ̀nyí ni ìbùkún tọ́lọ́run bùkún Solomoni. these were all the blessings that God gave unto him. pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ rẹ̀. plus the wisdom and understanding. ọlọ́run tó fún Solomoni ní ìsinmi àti òmìnira nígbà náà. God gave him rest. kò tiẹ̀ sí ìjọba kankan tó fẹ́ gbógun tì í. there was no king no nation that wanted to go to war with Jews. kò tiẹ̀ lọ fún ogun rárá. Jews he didn't go to war at all. Nígbà Solomoni fún tó fi jọba. During the time of, of the King Solomon for forty years. Ìgbà náà fún ìsinmi wà lórí ayé ìgbà náà. There was no there was peace on earth. wàhálà kò sí ogun. there was no war. gbogbo àwọn èèyàn wọ́n wá wá láti gbogbo orílẹ̀-èdè gbogbo. people were coming to seek for Solomon from all different lands. láti wá béèrè fún ọgbọ́n àti ìmọ̀. to ask of wisdom and understanding from him. àti fún kó máa dá wọn nímọ̀ràn. and counsel from him. ló ń dá gbogbo ayé nímọ̀ràn. he was giving counsel to the world. Solomon lọ́rọ̀ tó nìyẹn. that is to the extent which God blessed him. ṣùgbọ́n wá wo nǹkan tó wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ o. I want you to know to now see what has what started happening that to Solomon. kí kó o mọ tó ń ṣe o. and that's why I want you to know what you are doing. torí pé tó o bá bẹ̀rẹ̀ sí ní ní ọrọ̀ púpọ̀. because if by the time you start having abundance of riches. tó o bá ṣọ́ra. and if you are not careful. wọ́n yóò dàbí ọlọ́rọ̀ tí bíbélì sọ nínú tí Jésù sọ nínú ọ̀rọ̀ rẹ̀. you be like the you be like the rich man that the Bible talked about. Hallelujah. Praise the Lord. hallelujah. praise the lord. as we are talking. à ń sọ láti inú ìwé kọ́rìntì àbí ìwé àwọn ọba kìíní. we are talking from first king chapter àwọn ọba kìíní orí kọkànlá. the first king chapter eleven chapter eleven. a fẹ́ sọ nípa bí ọlọ́run lẹ́yìn tí ọlọ́run ti gbé solomoni ga tán sẹ́. we want to talk about when God exalted Solomon. solomoni di ọlọ́rọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Solomon had riches. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé tó o bá jẹ́ ọlọ́rọ̀ sẹ́. but I want you to know that. tọrọ rẹ bá bẹ̀ ní pọ̀ sí. if you have abundant riches. o láti wá ṣọ́ra o. you have to be careful. kó má jẹ́ kí ọrọ̀ fà ẹ́ lọ sínú ìbínú ọlọ́run. so that the riches will not draw you back to, the wrath of God. nítorí pé Jésù sọ ìtàn because Jesus Christ told us lọ́rọ̀ kan. about one rich man. tí mọ ọlọ́run rárá. who didn't know God. kò ń bó lórò pọ̀lọ̀ ti wá ọ̀pọ̀lọpọ̀ ń bó lórò pọ̀lọ̀ òun ti wá. some people don't know where their riches even come from. wọn ò mọ̀ pé ìgbéga ọlọ́run ló ń fúnni ní ìgbéga. they don't know that it's the power of God that gives makes us gives us riches. ìbùkún Ọlọ́run ni máa ń mú ní làpapà. it's the blessing of God that makes us rich. láì fi làálàá kún. and others no sorrow to it. ọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá ní ọrọ̀ yẹn. some people when they have riches. wọ́n rò pé agbára wọn náà fi ní. they think it's by their power. wọ́n rò pé àwọn ní ọgbọ́n ju tàwọn tí wọn ò lọ́rọ̀ ni. they think they have more wisdom than the poor. ó ti o. no it's not like that. ìbéèlì ìfẹ́ kò mọ̀ pé. the Bible wants you to know. lóòótọ́ it is true that God gives people wisdom. àwọn míì lọ́gbọ́n lẹ́yìn lọ lóòótọ́. some people have more wisdom than the others. ṣùgbọ́n tí ẹni tí ó bá sọ pé òun ní ọgbọ́n tó bá rò pọ̀ ọgbọ́n yẹn ó kàn wá láti inú ọpọlọ òun if some people think that this wisdom just comes from from you. mo fẹ́ kó mọ̀ pé òun tanra rẹ jẹ ni. I want you to know that this is not true. Ọlọ́run ló sì fún ẹ ní ọgbọ́n náà. It is God that gave you the wisdom. Bẹ́ẹ̀ sọ pé Ọlọ́run rọ òjò rẹ̀ sí àwọn oore àti àwọn búburú. The Bible said that God allows the rain to fall on the wicked and the righteous. Ìdí ẹ̀ tó fi jẹ́ pé èèyàn búburú lọ́run sì lè ní ohun gbogbo náà nìyẹn. That is why you can see the wicked having abundant of riches. Wọ́n tiẹ̀ lè ní ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ bẹ́ẹ̀. They may have riches abundantly. Ṣùgbọ́n tó o bá dúró nínú ìbínú Ọlọ́run. But if you stand in the wrath of God. Tó o bá túbọ̀ máa máa jẹ́ èèyàn búburú síbẹ̀. and continue your wickedness. yóò ní pẹ́ ṣubú náà ni. then you you you fall very soon. àbí tó o bá tiẹ̀ sọ pé o mọ ọlọ́run tẹ́lẹ̀. and if you say you know God before. tó bá jẹ́ kí ọ̀rọ̀ tọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní fún ẹ túbọ̀ fa mojú rẹ kúrò lọ́wọ́ níwájú ọlọ́run. and if you allow the riches that God gave you to draw you back from God. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. inú ìbínú ọlọ́run ló tún lọ nìyẹn. you are going to the wrath of God. torí pé òun láti máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run. because you must be following the word of God. kò sẹ́ni tó tóbi ju ọ̀rọ̀ ọlọ́run lọ. there is nobody higher than the word of God. kò sẹ́ẹ̀ tó tóbi ju òfin sẹ́ẹ̀. there is nobody higher than God's commandment. gbogbo ọgọ tí ó ṣẹlẹ̀ sí Solomoni you know you read what happened to Solomon. láti orí orí kọkànlá àwọn ọba sẹ́. from chapter eleven. láti ẹsẹ̀ kìíní rẹ̀. from verse one. wọ́n ní ṣùgbọ́n Solomon ọba fẹ́ràn ọ̀pọ̀ àjèjì obìnrin. but King Solomon loved many strange women. pẹ̀lú ọmọbìnrin Pharaoh. together with the daughter of Pharaoh. àwọn obìnrin ará Moabu. women of Moabite. ti Ammoni. Ammonite. ti Edomu. Edomite. ti Sodoni. Sidonians. àti ti àwọn ọmọ Hiti. and Hittite. àwọn orílẹ̀-èdè tí Olúwa wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé pé. of the nations concerning which the Lord said unto the children of Israel. ẹ̀yin kò gbọ́dọ̀ wọlé tọ̀ wọ́n. shall not go in unto them. bẹ́ẹ̀ àwọn kò gbọ́dọ̀ wọlé tọ̀ yín. neither shall they come in unto you. nítòótọ́ wọn ó yí yín lé ọkàn padà sí òrìṣà wọn. but surely they will turn you away your, your heart after their gods. Solomon fà mọ́ àwọn wọ̀nyí ní ìfẹ́. Solomon clave unto this in love. ó sì ní ọ̀ọ́dẹ́gbẹ̀rin obìnrin. and he had seven hundred wives. àwọn ọmọ ọba. princesses. àti ọ̀ọ́dúnrún àlè. and three hundred hundred concubines. àwọn aya rẹ̀ sì yí ilé ọkàn padà. and his wives turned away his heart. ṣùgbọ́n báyìí. you you heard it. ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń rò pé. Some of us think that. à ń rò pé torí pé Solomon ní ìyàwó púpọ̀. because Solomon had plenty of wives. a rò pé nǹkan tó mú kó ṣubú nìyẹn. we thought that that was made him to fall. ìyẹn nìkan kọ́ ìyẹn nìkan kọ́. that was not the only thing. nǹkan tó really tó jẹ́ kó ṣubú gan-an. the only thing the one the most important thing that made him to fall. ni pé ó lọ fẹ́ àwọn tí Ọlọ́run ní kò gbọdọ̀ fẹ́. he went to marry. ó lọ among those that God said he should not marry from. olùfẹ́ láàrin àwọn àwọn ọmọ abọ̀rìṣà. he went to marry from the people of idol worshippers. ó àwọn tó tó pé wọ́n jẹ́ àwọn ọmọ because they are priestesses. àwọn aráàlú tirẹ̀ wọn kò sọ àwọn ọmọ mọ́ láàrin àwọn aráàlú tirẹ̀. because to him there were no princesses in their own land. torí pé ó fẹ́ fún àwọn ọmọ ló ṣe lọ ń fẹ́ láàrin ìlú míì. because he wanted to marry princesses he married from other nations. torí pé àwọn bàbá rẹ̀ nìkan ló bá ṣó mọ̀. because thought his own father was the only king. kò tó bá máa fẹ́ àwọn ọmọ bá fẹ́ ajẹ́kọ́ máa fẹ́ àwọn ìyá àwọn àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò rẹ̀ ló máa fẹ́ àbá àwọn ẹ̀gbọ́n rẹ̀. if he wanted to marry princesses then he would marry from his own kindred. ṣùgbọ́n láti lè máa fẹ́ àwọn ọmọ but to marry princesses. àbí tó bá lọ fẹ́ nílùú mìíràn. he had to go and marry from other nations. ṣùgbọ́n Ọlọ́run sọ pé àwọn ará ìlú tó ń yí wọn káyìí kó má fẹ́ kó má kí àwọn ọmọ but God had warned them not to marry from these people. because they will turn your heart to their God olólùfẹ́ papà láàrin àwọn olórìṣà wọ̀nyí. even if you married only one wife among among them. ìyàwó kan tó yẹn tó láti yí ọkàn rẹ̀ sí òrìṣà. that one is not to turn his heart away. kàmá tún sọ pé kó wá fẹ́ ọgọ́rọ̀ bíi ọ̀ọ́dúnrún. not to talk of marrying hundreds of them. That was what caused Solomon's fall. We we read further. In verse 4. For it came to pass. So when Solomon was old. That his wives turned away his heart after their other gods. And his heart was not perfect with the Lord. As was the heart of David his father. Nítorí Solomon tọ Astoreti For Solomon went after Ashtoreth òrìṣà àwọn ará Sídónì. the goddess of the Sidonians. àti Milkomu. and after Milkom. ìríra àwọn ọmọ Amoni. the abomination of the Ammonites. Solomon sì ṣe búburú níwájú Olúwa. and Solomon did evil in the sight of the Lord. kò sì tọ̀ Olúwa lẹ́yìn ní pípé. and went not fully after the Lord. gẹ́gẹ́ bí Dáfídì bàbá rẹ̀. as did David his father. nígbà náà ni Solomon kọ́ ibi gíga kan fún Kémoṣì. then the Solomon built an high place for Kémoṣì. ìríra Moabu. the abomination of Moab. lórí òkè tí ń bẹ níwájú in the hill that is before jerusalem. àrí àti fún mólèkì. and for molek. ìríra àwọn ọmọ amóni. the abomination of the children of ammon. bẹ́ẹ̀ ni ó sì ṣe fún gbogbo àwọn àjèjì obìnrin rẹ̀. and likewise did he for all the strange wives. àwọn tí ń sun tùràrí. which burnt incense. tí wọ́n sì ń rúbọ fún òrìṣà wọn. and sacrifice unto their gods. wá gbọ́ nǹkan tí ẹsẹ̀ kẹsàn-án yìí sọ. come and listen to verse nine. olúwa sì bínú sí solomoni. and the lord was angry with solomon. nítorí ọkàn rẹ̀ yí kúrò lọ́dọ̀ olúwa ọlọ́run israeli. because his heart was torn from the lord god of israel. tí ó ti fi ara hàn lẹ́ẹ̀rín méjì. which had appeared unto him twice tí ó sì pàṣẹ fún un nítorí nǹkan yìí pé. and had commanded him concerning the king. kí ó má ṣe tọ àwọn òrìṣà lẹ́yìn. go after other gods. ṣùgbọ́n kò pa èyí tí ọlọ́run olúwa fi àṣẹ fún un mọ́. but he kept not that which the Lord commanded him. alákùnrin àtàrábìnrin tó ń gbọ́ mi. men and women listening. tó gbọ́kàn tí a sọ you heard what we read. ìgbéraga máa ń ṣíwájú ìparun mìíràn. pride goes before a fall. ọlọ́run bá gbé ẹ e ga. when God exalted you. má jẹ́ kí ìgbéraga bà don't let the pride mo fẹ́ kó mo fẹ́ sọ nípa ìtàn ọlọ́rọ̀ tí Jésù sọ fún wa sẹ́. I want to tell you about the rich man that did not know God ọlọ́run. the rich man that did not know God. ọlọ́run ló sì máa ń fún èèyàn ní ọrọ̀ sẹ́. the God that gives people wealth. ọlọ́rọ̀ yóò mọ ọlọ́run sẹ́. this rich man did not know God. wọ́n ní alágbe kan tẹ̀ Man, máa ń dúró síwájú rẹ̀. a poor man used to come before rẹ̀. before uh, at his door post. ṣùgbọ́n nígbà tí wọn ò ní fún alágbe síbẹ̀. but he will not give this poor man. ó fẹ́ kí èrúnú tó ń bọ́ láti tábìlì ọlọ́rọ̀ yìí máa kọ́ máa fi bọ́ òun náà ni. he wants the poor man wanted the crumbs that fall from this man's table to feed him. but they refused him. ṣùgbọ́n ọlọ́rọ̀ yóò mọ ọlọ́run this rich man did not know God. but when this rich man died. he went to hell. alágbe náà kú. the poor man died. alágbe sì lọ sí paradise. this poor man died and went to heaven. ìwọ náà ti mọ ìtàn yín nínú ìgbà tí Jésù sọ fún wa. you know this story because Bible recorded it. ó ti wá kọjá jù fún ọlọ́rọ̀ náà o. it was too late for the rich man. kò lè padà wá sáyé láti wá máa sọ fáwọn àbúrò rẹ̀ mọ́. he could not come back again to this world. ó tiẹ̀ ń wá omi kó kí alágbe wa máa fóun lómi. he even wanted this poor man in heaven. alágbètà ń pè Lásárù this Lazarus. ó ní kọ́ is the blessing of God that make us rich and added no sorrow. tó o bá ní ọgbọ́n ni. if you have wisdom. àwọn ọlọ́gbọ́n bíbélì àwọn olówó àwọn olówó kan tó máa ń sọ òwe kan. some pro people used to make one proverb. wọ́n ní ọ ní ogun àgbọ́tẹ́lẹ̀ wọ́n ní kì í pa arọ that to be forewarned is to be forearmed. wọ́n ní àwọn èèyàn tí wọ́n sọ pé ìgbà ọ̀rọ̀ tó bá gbọ́n ni o. that is for a one lame man that is wise. ẹni tó bá gbọ́n ni. a a lay a wise layman. tó bá jẹ́ kí ọgbọ́n rẹ kó mú ẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run. that if you allow your wisdom to go you to God. kó mú kí ọgbọ́n rẹ kó mú ẹ tẹ̀lé Jésù lẹ́yìn. if you allow your wisdom to make you to follow Christ. ọ̀pọ̀lọpọ̀ náà ti lọ sí ilé ìwé gíga jàǹkànjàǹkàn. some people have gone to high schools. wọ́n sì ti lọ sí yunifásitì. and they been to the university. wọ́n sì bí àwa náà ṣe lọ sí university là ń sọ fún yìí o. just as we have attended university. àwa náà lọ sí university bẹ́ẹ̀ náà ṣe lọ yẹn. we too have attended But university. ṣùgbọ́n fi nǹkan tá a kọ́ university yẹn a fi mọ Ọlọ́run. but whatever we learnt we use it for God. ọ̀pọ̀lọpọ̀ ń rò pé university yẹn kọ́ wọn ní ọ̀rọ̀ ẹ̀kọ́ òdì. some people think that university education makes you not to know what is right. wọ́n lọ pé kò sọ́lọ́run mọ́. they say that there is no God again. orí wọn ló dàrú. they don't know what they are doing. orí wọn ló dàrú sẹ́. they are they are. <laughs> their head is turned. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. tó o bá gbójú rẹ sí ọ̀run tó o rí àwọn ìràwọ̀ òkè yẹn. if you look up and look at the sky. àwọn olómọ̀wé gan ló sọ fún wa pé. the people that uh, the learned people tell us. wọ́n sọ pé bí ìràwọ̀ ṣe pọ̀ tó jàǹtirẹrẹ yẹn. that you see stars in heaven. bí ọ̀run ṣe pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ nìyẹn. that is how the heavens is laid out. wọ́n ní orí ilẹ̀ táwa dúró sórí rẹ̀ yìí sẹ́. this earth that we are in. kò wọ́n ní àkàndá bí omi kékeré kan nínú gàgàdú omi ni. we are like a drop in the bucket. hallelujah. praise the lord. ìyẹn ni pé bí àwa ṣe wà lórí ilẹ̀ ayé yìí sẹ́. as we are in this world. tá rò pé kò sí nǹkan míì mọ́. and we think there is no other planet. à ń tanra wa jẹ ni. we are just deceiving ourselves. bí ọ̀run ṣe pọ̀ jàǹtirẹrẹ abẹ́rẹ́ yẹn. as we have the whole heaven is. ọ̀run yẹn kòkàn lè jó kòkàn lè jó fìfò lásán. it's not empty. ó ti tóbi ju nǹkan tó máa jó fìfò lọ. it's so large. ọlọ́run sì sọ pé òun ló dá ọ̀run ló sì dá orí ilẹ̀ ayé yìí. and God created heaven and earth. báwo ló ṣe máa gbójú rẹ sókè wo ọ̀run. and how will you look up. tó o máa rí bọ́ọ̀run ṣe pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́. and see the whole sky. tó máa lanu gbogbo kò sọ lọ́run. and just declare that there is no o rò pé àwọn ọ̀run yẹn kò wà ń bẹ̀ láwùrọ̀ fìfo. those things are not just there by themselves. ọpọlọ ń tọ̀hún ni òpè ló máa ṣe rò bẹ́ẹ̀. then you know that you are not wise. tó o bá ronú gan. if you think deeply. ó yẹ kó mọ̀ pé ọlọ́run wà. you know that there is God. ká ní lóòótọ́ nǹkan tó lọ́kà ní yunifásitì yẹn o fi o fẹ́ fi lò ó if you want to use the education you learn. tó o bá fẹ́ ronú rẹ̀. you want to think about it. àmọ́ pọ́lọ́run wà. you know that there is God. àní mi ṣe mo ṣe mo ṣe iṣẹ́ kan ní yunifásitì níjọ́ kan. I did one job in university. mo ṣe mo ka ìwé kan níjọ́ kan. I read one book in the school. nínú kọ̀mpútà tí nǹkan tá à ń pè ní kọ̀mpútà yẹn. in one computer. abẹ̀sí ní kọ abẹ̀sí ní kọ ọ nípa bí àwọn ènìyàn ṣe lè ṣe nǹkan tá à ń pè ní ròbọ́ọ̀tì. I was just thinking of we were just trying to. a fẹ́ how we can manufacture a robot. a fẹ́ a fẹ́ ṣe irin a machine we want to manufacture a machine that will operate like a man. abẹ à ń ṣe machine yẹn tí pé a lè máa a lè ní ọgbọ́n bí ènìyàn. we are working on the machine so nígbà, that we can have wisdom of man. nígbà tá a bẹ̀rẹ̀ sí ní wòye rẹ̀. when we observe this. tá a bẹ̀rẹ̀ sí ní wo bó ṣe máa nǹkan tó máa ní ta máa nílò láti ṣe kó tó lè ṣiṣẹ́ bí ènìyàn bẹ́ẹ̀. when we started looking at what we can do used to make like that. they started studying what man has. abẹ considered how man has wisdom and understanding. we wanted to make the machine to have human hands. pé kó lè máa fọwọ́ náà di nǹkan mú. so that it can be able to hold objects. a rí i pé robot yìí sẹ́. we found out that this robot. ó máa á máa nira káwa èèyàn tó lè ṣe. could not do it. a rí i pé ó máa nira. we know it will be difficult for us to do it. pé a máa ọ̀pọ̀lọpọ̀ ọdún la máa lò láti lè kọ irú irú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti lè mú kí robot yìí ṣiṣẹ́. we found out that it will take us years to make us to manufacture the robot that could do that. wà wo nǹkan tí Ọlọ́run ti dá sí inú ènìyàn. and I want you to consider what God has done. ọmọ kékeré tí ò tiẹ̀ lè sọ̀rọ̀. that even a small child that cannot talk. abẹ́sìn lè gbé ọwọ́ rẹ̀. could lift his hand. abẹ́sìn lè mú bọ́ọ̀lù. and could hold objects like abẹ́sìn ball. abẹ́sìn lè wo jíká. and could move around. abẹ́sìn lè yí ọrùn rẹ̀ síbi tó bá fẹ́. and could turn his head whichever way he wants. ọrùn tọ́lọ́run ti dá sínú ọpọlọ tóbi. this is what God has done àwọn àwọn tó bá jẹ́ ọlọ́mọjìlẹ́bẹ̀ tán bá bẹ̀rẹ̀ sí ní ronú. Uh, people who have read deeply. nígbà tá a bẹ̀rẹ̀ sínú ronú àmọ̀pọ̀ ọlọ́run wà lóòótọ́. when we started thinking we know the that there is God. nígbà tá a bẹ̀rẹ̀ sínú wo pé ọpọlọ ti wà tá a fẹ́ fi ṣe irú nǹkan bẹ́ẹ̀. when we know that even our own wisdom that we want to use to manufacture that. tá a fẹ́ fi ṣe irú machine tó máa lè ronú bẹ́ẹ̀. to manufacture such machine that could do perform such operation we found out that it's very difficult to do. a rí pé ọ̀pọ̀lọpọ̀ ọdún ló máa gbà wá. we know it will take us years. ìgbẹ́ta fi mọ̀pọ̀ ọlọ́run wà lóòótọ́ nìyẹn. that is how we know that there is God. ọlọ́run ló dá àwa ènìyàn sórí ayé iṣẹ́. and we know it was it's God that created gbogbo òkúta rabatarabata tó wà lójú ọ̀run wọ̀nyẹn. and these mountains that you can see. ànígbà tí àwọn àwọn àwọn àwọn tá ń pè ní astronauts ní America. when the astronauts in America. tó lọ sí òṣùpá lọ́run. went to the moon. nígbà tó ti òṣùpá wo ayé. from the moon when they beheld the world. wọ́n rí i pé ayé náà ń ṣe ayé náà dúró sínú afẹ́fẹ́. they saw that the earth was in the ayé kan dúró bí òkúta ràbàtà náà ni. the earth was just like one big stone. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òṣùpá náà dúró bí òkúta ràbàtà lókè lọ́hùn. and the moon was just like a big stone. ìyẹn ni pé gbogbo wa kàn dúró sínú afẹ́fẹ́ bẹ́ẹ̀. we are just suspended in the ah, space. gbogbo wa bá a ṣe pọ̀ tó a sì kọlura wa. and we, we didn't call we are not colliding. gbogbo ayé ràbàtà ràbàtà bẹ́ẹ̀ wọn ò kọlura. and with these deep objects we are not colliding with each other. ìyẹn tó ya ènìyàn lẹ́nu sẹ́. that should surprise you. ọlọ́run wà. to believe that there is God. ọlọ́run yìí ló sì gbẹran ara ènìyàn wọ̀. and same God that came in human flesh. ó sì wá sórí ilẹ̀ ayé yìí. and came to the world. ó fara rẹ̀ hàn àwọn ènìyàn. and revealed himself to us. pé ẹnikẹ́ni tí ó bá létí ni kí ó gbọ́. that whosoever have ear to hear. ọlọ́run ò ní ṣe ju bẹ́ẹ̀ lọ fún wa. that's what God will do for us. ohun tí ó lè ṣe fún wa nìyẹn. that's what God will ọlọ́run do for us. ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. for God so loved the world. bíbélì sọ pé. the bible said. pé àwọn ènìyàn nígbà tí wọ́n tiẹ̀ mọ ọlọ́run. that when people when they know God. wọn ò kà sí they don't regard him as God. they do not worship him rò pé kò sọ ọlọ́run rárá. those that are foolish they say there is no God. ó ní ọkọ ó ní ọ̀pọ̀ ló máa ṣíwèé ló sọ pé ọlọ́run ò sí. that's why the foolish say there is no God. ọlọ́run ti tó pé ohun tí wàá wa ò mọ̀ nípa ọlọ́run ó ti fara rẹ̀ hàn wá sẹ́. what we don't know about God he has revealed to us. ó ti fi hàn wá nínú Kristi Jésù. because he has revealed to us in Jesus Christ. ó ti fara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ènìyàn. he has revealed himself to us as human beings. ó sì ti wá sí àárín àwa ènìyàn. and he has dwelt among us. ó sì fẹ́ jẹ rẹ̀ rúbọ fún wa. and has sacrificed. tó o bá lè gba Jésù gẹ́gẹ́ bí Olúwa yóò túbọ̀ fún ẹ ní òye sí you can accept Jesus as your Lord and Saviour. yóò túbọ̀ fún ẹ ní ìmọ̀ sí. he grant you understanding and wisdom. ilé ìlà sọ fún ẹ sẹ́. this is what we want to talk to you. a sọ nípa Solomon ọba yìí. we are talking about Solomon the king. pé Solomon ọba yìí sẹ́. that Solomon the king. nígbà tí Ọlọ́run gbéga síbẹ̀. when God exalted him. ó mà tó wá ṣe o. It was a pity. Ó túnbọ̀ tó wá tún gbéraga jù. He became proud. Ó gbàgbé Ọlọ́run náà. And he forgot his God. Ó jẹ́ kí àwọn èṣe ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀. He allowed his riches. Kó gbà kó jẹ́ kó jó òun ṣìnà kúrò níwájú Ọlọ́run. To remove his eyes from God. Nítorí ọrọ̀ tó ní ló ṣe ń fẹ́ máa fẹ́ àwọn ọmọ ọba. Because of his abundant riches àwọn bàbá ló he wanted to marry princesses. díẹ̀ tó fi lọ fẹ́ àwọn ọmọ àjèjì tí ọlọ́run ní kó má fẹ́ nìyẹn. and he went to marry the Moabites and the Amorites. ìwọ náà tó ń gbọ́ mi sẹ́. you listening to us. má jẹ́ kí ọrọ̀ rẹ fà ẹ́ lọ sínú ìbínú ọlọ́run. don't let your riches draw you back to the kingdom of hell. má jẹ́ kí ipò gíga tó wà fà ẹ́ lọ sínú náà. don't let your exalted position draw you back to hell. má jẹ́ kí ẹwà tí ọlọ́run fún ẹ fà ẹ́ lọ sínú àgbèrè. don't let your beauty draw you back to fornication. somebody was telling me one day. when I was at làlátẹ̀. I was preaching on the street. mo sì bẹ̀rẹ̀ sí wàásù fáwọn arábìnrin náà tó ń kọjá. I was preaching to women passing by. obìnrin náà sọ fún mi pé. one woman told me. ó ní ìwọ tó dáa tó báyìí. he said you that so fine. ìwọ tó ìwọ tó jẹ tó handsome báyìí. you that stand looking handsome like this. ó ní mo fẹ́ sọ pé o ní àlè. you want to tell me that you don't have a concubine. olùwà kan ń gba olùwà kan ń kan ń waste time rẹ ni. sir you, you are just wasting your time. ó ní ìwàásù ìwàásù ló fẹ́ máa ṣe. sir you just want to be preaching. mo ní ah. I told him. Ah, arábìnrin I told her. o fẹ́ jẹ́ kí ẹwà tó rò pé o ní ìfà ẹ lọ sínú iná ọ̀run apádi you want to let your beauty draw you back to hell. iná ọ̀run apádi yẹn kì máa ṣe kékeré. the key the hell is very. kì máa ṣe àwàdà rárá. it's not a joke. ọ̀run apádi yẹn òótọ́ máa ní. hell is reality. má jẹ́ kí ẹwà rẹ fà ẹ lọ sínú náà. don't let this your beauty draw you back to hell. má jẹ́ kí ẹwà rẹ fà ẹ lọ sínú iná adágún náà yìí sẹ́. don't let your beauty draw you to the fire. má sọ pé ó pọ̀ nísìnyí. death is near to us. torí pé ìgbẹ̀yìn ayé fẹ́rẹ̀ dé. because the end of the world is coming. ogun àgbáyé yóò bẹ̀rẹ̀ sílẹ̀ láìpẹ́ yìí. and the end of the, the war at uh, the end of the world is coming soon. ogun àgbáyé tó máa pa ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́rẹ̀ dé tán. the war that will destroy the whole world is coming. ogun bọ́ọ̀bù bọ́ọ̀bù ńlá láwọn èèyàn ti ní nísìnyí. all the bombs that have been manufactured. tó fẹ́rẹ̀ payé tán tó lè payé rẹ ó ti fẹ́rẹ̀ bẹ̀rẹ̀. that can destroy the whole world. ìjẹta fi that's why we ask to come and accept Christ as your Lord and saviour jésù padà bọ̀ jọ òfẹ́ ní ìpinnu ìjọba ọlọ́run tó ń bọ̀ má jẹ́ kí ẹwà àbí owó àbí ọ̀rọ̀ rẹ fa ẹ̀sùn mọ́ má jẹ́ kí ìwé gíga tó lọ́ka má jẹ́ kó fà ẹ́ lọ adágún náà. don't let your much knowledge draw you back to hell. jésù kristi sọ pé èmi ni ọ̀nà. jesus christ said i'm the way. òtítọ́ àti iyè kò sẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. má sọ pé ẹ̀sìn tirẹ̀ ó máa fà má jẹ́ pé ẹ̀sìn tirẹ̀ lè mú ẹ lé ìjọba ọlọ́run. don't believe that your religion can take you to heaven ọ̀gbẹ́ni kan ló ń sọ fún mi sẹ́. one man was telling me. ó ní bóyá torí pé mi ò ka kéwù yẹn débi tó ń ka dé. he said maybe because I didn't read my Quran very well. ó ní díẹ̀ tí mo fi mọ̀ pé. that's why I didn't know. bẹ́ẹ̀ sì tòun náà ló ìgbà òun nìyẹn. that the Muslim religion can save you. arákùnrin àtàrábìnrin. men and women. kò sí ẹ̀sìn mìíràn tó lè gba ènìyàn níṣẹ́. there is no religion that can save. Jésù sọ pé. Jesus Christ said. nípa ṣíṣe iṣẹ́ rere wọ̀nyẹn. by works kò sí ẹni tó lè tẹ ọlọ́run lọ́rùn no one can be saved a ní láti tún ènìyàn bí ni you must be born again o ní láti wá jẹ nínú ẹran ara àti ẹ̀jẹ̀ Jésù you must come and partake of flesh of son of God ẹ̀jẹ̀ Jésù yẹn ló ń wẹ inú mọ́kòrò náà ẹ̀ṣẹ̀ nítorí pé kákò máa fi wọn ní òfin just to give commandment. kò sẹ́ni tó lè ṣe é. nobody can do it. a nílò agbára. we know we need the power of agbára God. agbára ẹ̀mí mọ́ ni Jésù sì ń fi fún àwa ènìyàn. it's the power of the Holy Ghost that Jesus gives us. agbára ẹ̀mí mọ́ ló lè mú ni ṣe ìfẹ́ Ọlọ́run. it's the power of the Holy Ghost that makes you do the will of God. eléyìí ni Jésù sọ pé this is what Jesus Christ said. agbára yìí ló ń sọ ní di àtúnbí. this is the power that makes you be born again. ní Jòhánù orí kìíní. John chapter one. ẹsẹ̀ ìkejìlá rẹ̀ sẹ́. verse twelve. bíbélì sọ pé. bible says, iye àwọn tó gba Jésù yìí as many as believe on him. ni ó fún ní ló fún ní agbára yìí. to them gave you power. láti di ọmọ Ọlọ́run. to become sons of God. Jésù Kristi ló sọ ní di ọmọ Ọlọ́run. it's Jesus Christ that make you children of God. kí ni jẹ́ pé kéèyàn di ọmọ Ọlọ́run. how can you become a child of God. gbàtẹ́ àníkà yí ọlọ́kùnrin padà lè máa ṣe ìfẹ́ Ọlọ́run ni sẹ́. that you can be converted to do the will of God. tí Jésù bá fún ẹlẹ́mìí mọ́ yìí. when Jesus Christ gives you the Holy Spirit. Jésù bá gbé inú rẹ sẹ́. when Jesus lives in you. ìwọ yóò lè ṣe ìfẹ́ Ọlọ́run. then you can do the will of God. àwọn ọmọ Ọlọ́run nìyẹn. those are the children of God. gbogbo ìbéèrè sọ pé. because the Bible says. irú Ọlọ́run ń gbé inú wọn. because the seed of God dwells in them. wọn kì í lè dẹ́ṣẹ̀. and they cannot sin. nítorí pé bí wọn nípa àti Ọlọ́run. because they are born of God. ilé ìlànà this is first John chapter three. láti ẹsẹ̀ kẹfà sí dé kẹsàn-án rẹ̀. from verse six to verse nine. Jésù Kristi ló ń sọ ní di ọmọ Ọlọ́run bẹ́ẹ̀. Jesus Christ that makes you child Jesus of God. Jésù fẹ́ sọ̀rọ̀ náà di ọmọ Ọlọ́run lónìí. Jesus wants to become a child of God. ó fẹ́ fún ẹlẹ́mìí mímọ́ tirẹ̀. he wants to give you the holy spirit. tí ìwọ kì yóò fi gbéraga mọ́. so that you won't be proud again. tí kì yóò kì jẹ́ kí ọrọ̀ rẹ fà ìlọsínú náà. so that you won't allow your riches to draw you to hell. that you use your riches for Christ. I know one man. he said he has riches but his riches. to. ló lọ ó lóun fi lọ kọ́ mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì fáwọn ọ̀pọ̀lọpọ̀. he used to build mosques and churches for people. ó ń lò pé ìgbà tó ń bá ti ń ṣe yẹn. he thought by, by doing that. òun ló máa fi ọrọ̀ òun ṣe wá ìjọba ọlọ́run ni. he will use his riches to look for the kingdom of God. ṣùgbọ́n ó sì ń ṣàgbèrè. but he is still fornicating. ó sì ń ṣe àbẹ̀tẹ́lẹ̀. It takes bribe. ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ wọ̀nyí ló máa fà lọ sínú náà. All those things will take you to hellfire. o ò lè fi ọ̀rọ̀ rẹ ra ìjọba ọlọ́run. that is your reason to buy the kingdom of God. ọlọ́run ní kó kọ́kọ́ wá ìjọba ọlọ́run náà. God said you seek first the kingdom of God. kó kọ́kọ́ jẹ́ kí Jésù wá yẹ lọ́kàn padà. let God let Jesus Christ change your heart. gbọ́ kan tí Jésù sọ fún ọlọ́rọ̀ kan tó tọ̀ wá. listen to what Jesus Christ told one man. ọlọ́rọ̀ náà wá sí ọ̀dọ̀ Jésù Kristi. the rich man that came to Jesus Christ. ó ní olùkọ́ ni. he said master. kí lèmi lè ṣe kí lè wọ ìjọba lọ́run. what can I do that may be the name of God. ó ní kó lọ ta gbogbo ohun tí ó ní. Jesus Christ told that you go and sell all that he had. kó fún alágbe and give to the poor. kó sì wá máa tọ̀ lẹ́yìn. and come and follow me. hallelujah. praise the lord. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. Jésù kọ́kọ́ sọ fọlọ́rọ̀ náà. Jesus Christ told you first. ó ní kó lọ máa pa òfin wọ̀nyẹn mọ́. that you first keep keep the law. ó ní ìwo ìwo nínú àwọn òfin wọ̀nyẹn. he said which of the commandments. ó ní má ṣe pànìyàn má ṣe jalè má ṣe ṣì má ṣe ṣòro. he said don't kill don't steal don't do this. ó ní gbogbo nǹkan wọ̀nyí lòun ti ṣe láti ìgbà tó ti bí òun. the rich man told Jesus that he has been doing all this since he was born. arákùnrin àti arábìnrin. men and women. ṣùgbọ́n ọlọ́kọ̀ ọgbọ́n ni yẹn sì mọ̀ pé. but that man knew. òun ò ní ìpín ìjọba lọ́run náà síbẹ̀. that he, no, he knew he hasn't, he has no that is ọ̀bùn nípa kíkẹ òfin wọ̀nyí sẹ́. by keeping the law. Oh. o lè dé ìjọba ọlọ́run. and not you cannot get to the people of God. o lè tẹ́ ọlọ́run lọ́run. you cannot please God. ọlọ́run ìdí ètò ọlọ́run fi sọ pé. that's why this rich man. kí ló tún kù kóun ṣe òun ti pa gbogbo òfin wọ̀nyí mọ́. what else can I do. Jésù wá sọ fún pé. and Jesus Christ told him. lọ gbogbo ọrọ̀ tó ní wọ̀nyí. go and sell all that you have. kó fún aláwọ̀ kó fún àwọn aláìní. give to the poor. oṣù máa tọ̀ ń lẹ́yìn. and then come and follow me. bíbélì sọ the bible said. Because he had abundant of riches. Jésù wá sọ pé a nira It will be hard for those. Láti lè wọ ìjọba Ọlọ́run. That have plenty of riches to enter the kingdom of God. Má jẹ́ kí ọrọ̀ rẹ ló fa ìlọsínú náà. Don't let your wealth take to God. Wá fi ọkàn rẹ fún Jésù Kristi. Come and give your heart to Jesus Christ. Yóò wá fún ẹ ní ọgbọ́n láti lè máa lo ọrọ̀ rẹ ní ọ̀nà tó dáa. Grant you wisdom and understanding to use your wealth wisely. Hallelujah. A fẹ́ gbàdúrà fún ẹ. I want to pray for you. Wá tẹríba. Come and bow down. Wá tẹ̀lé wá sẹ́yìn. Come and say after all. Sọ pé Jésù ọmọ Ọlọ́run. Jesus Christ, son of God. Má jẹ́ wọ náà. Don't let me enter your fire. Mo gbà ẹ gbọ́. I believe on you. Wọ́n máa gbénu ọkàn mi fún mi lẹ́mìí mímọ́ rẹ kí n lè máa ṣe ìfẹ́ rẹ uh, àmín jésù ọmọ ọlọ́run agbada fún gbogbo àtọ́ ń gbọ́ iṣẹ́ wọ́n fọwọ́ kàn wọ́n léni jẹ́ kí òye yé wọn jẹ́ kí wọ́n lè ronú pọ̀wàdà léni wọ́n lè máa ṣe ìfẹ́ lọ́run àmín wá kọ́lẹ́tà sí wa. write to evangelist Julius Ade Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www. dot. gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time in Jesus name. How will you we send tracks to you. Alafia and friend. Peace be unto you.